but arif bíntín ó ní àwọn tó jẹ́ àwọn titi ẹ̀ nínú justice olórí ẹbí àti gbogbo ilé ọjọ́ wo ni any of them come out yàtọ̀ sí Pizzu tó wá tó tó wá tó wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bíntín láyé láti ìgbà tó ti mú bíntín none of them tó ever sọ̀rọ̀ lórí platform wọn for this guy none of them never talked about this guy and they been together sẹlẹ o ayati o mosu o and every other person ọjọ́ wo ló sọ̀rọ̀ ẹ̀ rí we be the one talking on this guy behalf we been the one emphasizing on how to how to release this guy or planning on one or two things to do on getting his released àwọn tó jẹ́ àwọn ti tiẹ̀ tọ́jọ́ máa ń sọ gbogbo ọ̀rọ̀ tọ́jọ́ ń sọ that pushed him to this where are they ẹ má bínú o ẹ má bínú that is just my opinion. Um, nípa westo náà kọ because westo náà. ẹ máa wọrí a máa yan tá a bá ṣe yan tí ẹja ṣe wọn westo sì wà òkè oh. kò dẹ̀ wà òkè westo sì wà òkè kò dẹ̀ wà òkè a máa yanjú ẹ̀ wọ́n àwọn legal team wọ́n ń ṣiṣẹ́ lórí westo. so uh, don't let us go to westo for now please. All right, Fọláṣadé, let's have you. mi ò ní much tí èmi fẹ́ sọ bí nǹkan tí anything tí um, tí a bá rò pé a lè ṣe tá a bá rò pé a lè fi help ẹni yẹn òun ni kẹjẹ ká kí gbogbo wa ká ká sọ láàrin ara wa bóyá ká contribute so nǹkan tèmi lè sọ for now nìyẹn. a ti lè contribute kan ní àmọ́. everybody ẹ Fọláṣadé. bọ́lá sọ mọ ah mọ goni it's not matter of contribution we don't know what is happen now according to nǹkan tí wẹ́rẹ̀ eh, tí arífà sọ lánàá wọ́n kọ́ àwọn he was abandoned there wọ́n ní kò ní lọ́ọ̀yà kò ní anything so we need to bóyá máa ní káwọn legal team wa kọ́ ṣàánú ẹ̀ ni ìyẹn lèmi ń rò it's not matter of owó for now. okay bye-bye let's hold on we'll see to that. elder protection. kíni sọ̀rọ̀ ẹjọ́. hold on hold on hold man kò kàn god protection. ṣé o mọ tọ́pìkì mi là ń treat lọ́wọ́ ni kó tó gbọ́dọ̀ àti god protection yà sọ̀rọ̀. ẹ ká ẹ láti bí ọjọ́ sí ẹ wò lórí ọ̀rọ̀ owó ni kókó yẹn mímọ̀ pé ó ti lẹ́ẹ̀ni àbúrẹ́dì lẹ́ẹ̀ni sóni. èwo lowó ni kókó àṣọ wa òkè ṣàǹgbólósùn. sọ́ọ̀rì sọ́ọ̀rì owó ni kókó bíntìláyé mo fẹ́ sọ bíntìláyé sọ́ọ̀rì sọ́ọ̀rì tọ́ la ẹ mọ́jú ni. wọn lámì bọ́dà láti iṣẹ́ ni mò ń ṣe bí akínní ni wọn kò síbi tí mo ti fẹ́ rí pọ́nrán ẹ̀ so nípa ọ̀rọ̀ bíntì láyé ó ti lẹ́ni ti ti ẹ̀yìn ní hardware. bóyá torí pé òòrì gangan ló ń dààmú ẹ báyìí ó ti pẹ́ tó ti ó ti ti tiẹ̀ so ńgbà tá ń san fún gbà yẹn pé ibi tó ń lọ yẹn kì í ṣe ibi tó tó lè lọ ó rò pé àwa pé à ń ṣe rádaràda inú ẹ̀ ń dùn nígbà tó lọ ń ba gbogbo èèyàn jẹ́ tó lọ ń ṣe orin kan wà wọ́n ní wọ́n ní abanijẹ́ tí wọ́n mọ lójú o ẹnìkan ò ṣe mí ara rẹ̀ ló ń ṣe bíntín láyé ṣé ó ti wá rí báyìí pé ara ẹ̀ ló ṣe àmọ́ pàpà síbẹ̀síbẹ̀ ju gbogbo ẹ̀ lọ àníròyìn ẹ a máa rò dáadáa tó ti ṣe láti bẹ̀rẹ̀ a máa dáhùn sọ̀rọ̀ ayé ẹ ìyá mi máa ṣẹlẹ̀ yẹn torí ẹ bá dẹ̀ torí ẹ bá dẹ̀ gbà pé ká dáhùn sí náà ni tí ò bá ti gbàdá kejì ẹ náà. ó ti tó ẹ ẹ àtúnṣe là àtúnṣe là I love Allah. Um, ẹ káàárọ̀ bàbá mi. ẹ dẹ̀ bá mi ṣá lórí Facebook ẹ jọ. mo kí gbogbo ilé o nǹkan tèmi kàn fẹ́ sọ ṣe mọ̀ pé bàbá mi ẹ ti wọnú WhatsApp ẹ̀ tẹ́lẹ̀ tó yẹ pé ṣe ló ṣànú yín èmi ò bá sọ pé kẹ kọ́kọ́ tún padà kẹ wọnú WhatsApp ẹ̀ kẹ bí ní nǹkan tó fẹ́ gangan kẹ bí ní nǹkan tó ń ṣẹlẹ̀ kó tó di pé ẹ máa mọ ìgbésẹ̀ tí àwọn public máa gbé kó má yẹ bẹ́ẹ̀ ṣe ń sọ yìí tó tún máa gbọ́ tó máa sọ di nǹkan mi. ẹ ṣèbá àgbáyé máa rí pa dìde no ṣèbá àgbáyé máa rí pa dìde. ẹ̀yin àgbàlagbà náà lè pa lówe pé ọmọdé ò kí ń morí jẹ kó má ra lọ́wọ́ àdẹ̀kí ń lé ọmọ burúkú fẹ́kùn pa jẹ torí ọ̀rọ̀ tí arífà sọ lánàá èmi náà rí i pé ibi tó wà yẹn ó ti di ǹbámọ̀ má ṣe mo ṣe tán ó dáa pọ̀ bóyá gbà tí ẹ̀yin tẹ́ jẹ́ àgbàlagbà tẹ́ ti ń sọ fún pé bí ti ibi tó ń lọ yẹn ọ̀nà kọ́ igbó ni. Ah, ọ̀rọ̀ ọmọ yẹn ló dùn mí jù ah, mo máa láìkẹ́ bí. bóyá tó bá ti gbọ́ ni kò ní débi tó dé yìí àmọ́ ìgbà tó yẹ ọ́ ní kó rí wá má takò wá orí tó bá máa mu gàárì tó bá wà lọ́dọ̀ abọ́lẹ̀ wa nàìjíríà wa nàìjíríà wa mọ́ ní àfi sùúrù so nǹkan tẹ̀mí rí sí ni ẹ pé gbogbo ayé ẹjọ́ ẹ fọwọ́ wọ́nú ẹ ṣàforíjì. hold on hold on hold on hold on hold on hold on Kúnlé ó yá máa sọ̀rọ̀ lọ ó yá yá Kúnlé ó ní sọ̀rọ̀ tán ìyá mi. Hmm? èyí tèmi ò bá sí ni pé ìyàwó ẹ nìkan ọmọ sọmọ ìyàwó ẹ máa ń bá sọ̀rọ̀ níbi tó wà kò ní nìkan má wọnú ilé ẹmọ ẹ ní kíyàwó ẹ kó kọmíkè pẹ̀lú ẹ ẹ pa no ẹ paasi ẹ paasi mẹsẹgì yẹn bẹ́ẹ̀ yà síyàwó ẹ náà wọ́n á jíṣẹ́ fún wọn á bá a kọ ọtẹ tó bá yẹ pa àwọn ọmọ ni. ìyàwó ìyàwó ẹni kó wá sọ fún pé nǹkan bá bá bá kó wá pé òun fún ẹ kó wá mẹsẹgì fún ẹ pé bá bá bá nǹkan bá bá ló fẹ́. torí ń gbà tá a ìyàwó a àwọn group tọdọ tiẹ̀. nígbà máa gbọ́ bàbá. ẹ ẹ sọ fún kíyàwó ẹ wá mẹ́sẹ̀gì èyí kókó kí kó wá mẹ́sẹ̀gì yìí padà láti sọ pé kaba ló ń ẹ wá start from there. All right. All right, thank you so yeah. much. Um, I uh, just want to say something. Àǹtí Fọláṣadé a máa gbé wọlé padà lẹ́ẹ̀kan ẹ̀jọ̀. Táwọn dúdú fọ nígbà míì àárọ̀ adé ègún ẹ̀jọ̀ ẹgbàá dáríjì torí Ọlọ́run sọlá ni wọn fẹ́ gbé yàn wọlé náà ẹ lè drop mi o ẹ gbé yàn wọlé padà. ẹ máa gbé wọlé pa ẹ ṣe gan mọmi jẹ bèbí ń bọ̀ wá. ẹsẹ káàárọ̀ wo gbolé àwọn àgbàlagbà ní òkùnkùn tí ó bá tójú ẹni ṣú ilẹ̀ ẹ̀fẹ̀ ṣòro láti rìn mi ì rílì mọ much nípa ọ̀rọ̀ bíntín tẹ̀ ń sọ ṣùgbọ́n èmi kan fẹ́ bẹ̀bẹ̀ ni pé ẹjọ́ ẹ fojú àánú wò then ìyẹn bẹ́ẹ̀ mo ní ọ̀rọ̀ tó pọ̀ láti sọ ṣùgbọ́n mo wà lọ́nà ń sìn yẹn jọ máa pe máa on mute mic mi padà tí bá ti bọ́lẹ̀ ẹ ṣe. ok ọ̀rẹ́ ṣe sista debi sista debi ẹ ká sàn. Hmm. mo kí gbogbo lé nǹkan tẹ wá rò ọ̀nà wá gbàbẹ̀ o <laughs> ọ̀nà wá gbàbẹ̀. <laughs> àti èèyàn kan sọ ní comment section pé second àbùkù loading for Borderlands ọmọ mo pọ́ọ̀ṣì yẹn kò gbádùn ó yẹ ti pín lọ́kọ̀ọ̀kan pé <laughs> irọ́ ni màá ṣe tèmi fọlọ́run ọlọ́run lèmi ṣe nǹkan fún èmi ò ṣe fún ọlọ́run lèmi máa ṣe fún. mo kí gbogbo àwọn panelists gbogbo àwọn commentator gbogbo àwọn olólùfẹ́ tó dúró gangan fún justice for Mohbad mo kí gbogbo wa pátápátá a kú ṣé Wednesday ni àkó wednesday òní àdẹ̀kú iṣẹ́ lágbára ọlọ́run a justice. ṣe rí lórí ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ èmi tí tí bọ́dá láti bá ti padà bá sọ̀rọ̀ tó bá sọ wípé òun need help ẹ jẹ́ ká ṣe é fún ká ká ká wọ́n ní tí a bá ro dúdú efun a máa ọ̀ra dé egun àákànro àárò àárò ti ibi tá a ti jọ bẹ̀rẹ̀ ànírobi tó ànírobi tó bá dé bọ̀tá máa robi tá a ti jọ bẹ̀rẹ̀ justice yẹn bó ṣe fi gbogbo ẹ̀mí ṣe nígbà yẹn so ẹlẹ́ranra ni gbogbo wa kò sẹ́ni tí kò sẹ́ni kò sẹ́ni tí ehm, kò sẹ́ni tí kì ṣe mistake so ẹlẹ́ranra ni gbogbo wa ibi tó ti ibi tá a ti bẹ̀rẹ̀ la máa rò ànírobi tó ànírobi tá a dé ànírobi tó dé ó di pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ síbi. ànírobi tó bá wa dé ànírobi tó bá wa dé. ànírobi tó bá wa dé a máa ro ibi tó ti bá wa ibi tá a ti jọ bẹ̀rẹ̀ ni a máa rò pẹ̀lú ẹ̀ ẹ jọ that's my submission. Uh, thank you so much sister Debbie owó ní kókó can we have you please. Ah, ìyẹn náà olófin ní ọ̀sán mi nìyẹn náà ìyẹn náà lè gbọ́ ọ̀nà yá bàbá yìí sìn ah, ìwọ ni mò ń bá mo ní olópinion sọnù níwọ náà ọ̀rọ̀ tiẹ̀ náà lè gbáyà bàbá yìí. ah no no no no. no kò sí abáwá tí ẹ̀dá bá wà láyé ẹ̀dá wọn máa ṣe. torí gbogbo yín ni mo mọ̀ pé gbogbo yín ni ọmọ yẹn ti hot gbogbo wa ló hot ẹ má jẹ́ àwo ibi tó bá hot wa jọ. a nídìí láti wo yẹn. owó tó pẹ́ mọ́tò ní bọ́lá tẹ́ bá tiẹ̀ lọ sọ́lé tí àyàn fẹ́ wọ́n àtàyàn wọ́n ṣe iṣẹ́ ògidì fúnra wọn tó gbé píkṣọ ara wọn bọ́tà. nítorí ẹ̀mí ṣe gbé mi gbé gòkè torí ẹ̀mí ṣe gbé gòkè <laughs> ìyẹn máa dọ̀rọ̀ ru ni. gígí gígí ẹni ìrànlọ́wọ́ tí ọlọ́ba ní kẹ́ lágbára láti ṣe ọlọ́run lọ́ba ẹlẹ́sàn yóò sàn gba ẹlẹ́sàn mo owó ní kókó sì ń bọ̀ ni kò tí ì dé because ẹkún táwọn kan sun lánàá kò tí ì bọ̀ òní ọgàn náà máa sun náà máa sun yálà yẹ ẹkún. How good? G baby, G babe, G babe. Mama. Àárọ̀ mo ò pẹ́ má bínú bàbá ẹ̀yin náà bàbá. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ káàárọ̀ bọ́dàlà àti àti gbogbo ẹ̀yin true justice fighters ọlọ́run àá pẹ̀lú gbogbo wa adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ibi tó ti ń bá wa bọ̀ ibi tó bá wa dé àti ibi ògo tó ń bá wa lọ tàbí ìdájọ́ òdodo alákọ̀ọ́kọ́ ó dà pé èmi náà mọ mọ́ọ̀tì lára bí ti tẹ̀ pé but ó dà pé òun náà ló fi arífà ṣe yẹ pé wọ́n ti mú un ṣùgbọ́n èmi gbàgbọ́ pé ọlọ́run fẹ́ kóun náà lọ lẹ́ẹ̀nì ẹ̀kọ́ níbi tó wà nìyẹn pé kó lọ lẹ́ẹ̀nì ṣùgbọ́n ọlọ́run ní ká má fi búburú sọ àbí ká má fi búburú sọ búburú rere náà ni ká má fi sọ ṣe ìtoríjọ́ yẹn mo rí pé bara jẹ́ nkú láti àwọn láìtì yù tẹ́ ẹ sọ fún everybody pé ẹ fi sílẹ̀ pé ọmọ ọmọ tẹ fẹ́ràn because I saw the containers in you that day ṣùgbọ́n mo dúpẹ́ pé ẹ̀mí ọlọ́run ló fi sí gbogbo yín ní ọkàn kẹ máa máa ṣe fún náà ni. ọmọ ìlú mi ni ọmọ ọmọ dáìkẹ ni. ẹ máa ṣe fún ṣe mọ kò sí ẹni tó bọ́ ṣe pé kò sẹ́ni tó perfect kò sẹ́ni tó pé bọ́ ọlọ́run fẹ́ kọ́ ní ẹ̀kọ́ ó dẹ̀ máa rí ẹ wo arífà sọ pé bóun ṣe lọ ó fi pé ẹni tó tún fojú jọ ló fi òun sílẹ̀ ẹ mọ position tó máa wà á máa ronú ṣe mọ á fi pé loneliness pé òun ò tiẹ̀ wá rí ṣùgbọ́n lágbára ọlọ́run ẹ lọ́run á tú sílẹ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ gbogbo everybody bẹ́ẹ̀ ṣe ń ṣe náà ni kẹ́ máa ṣe lọ iṣẹ́ àyànfẹ́ ẹ dáríjì ẹ dáríjì àbí àyànfẹ́ náà pé ẹ dáríjì ẹ má wo gbogbo tí ó ti ṣe ẹ jọ mo máa tún bẹ̀ náà ẹ ṣe ìgbọ́n tẹ́ bá ní ká ṣe bá ṣe ṣe tarifa àṣetẹ̀ náà bóyá pé ìyàwó ẹ̀ bá sábà lè lẹ́bàá. èmi ò níyàwó ẹ ìwọ ìyàwó ẹni bá mọ ìyàwó ẹ ẹni kó contact wa tó bá need help wa that's all I can do ìfi. wàá fà sọ fún ìlànà ọkùnrin àti olóhùn ní nọ́mbà ìyàwó ẹ báyìí wọn á gẹ tiẹ. èmi ò lè pè ìyàwó ẹ ló máa pè wá tó bá jẹ́ pé ó ní ìyàwó ẹ ńgbà tẹ arífá ìyàwó arífá ló takú sórí pláfọ́ọ̀mù ojú ẹ̀ rí tó. bẹ́ẹ̀ni tó sunkún wa. ojú ẹ̀ rí tó ibi tá a ti máa ń mọ̀ ìyàwó ni tírú nǹkan báyìí bá ṣẹlẹ̀ ìyàwó ló máa. nǹkan lọ. so ìyàwó ń gbọ́ wa tó bá pé à ń bu ń sìn wọ́n mọ bó ṣe máa lọ kọ́ tiẹ̀ fún wípé à ń bu àbí bẹ́ẹ̀ kọ́ mà so àdẹ̀bù báyìí a fẹ́ ràn lọ́wọ́ ni tó bá fẹ́ ràn rẹ̀ lọ́wọ́ so. ẹ ṣe mm-hmm. gan ẹ ṣe gan ma mo punch má bínú ìjẹ̀bù rẹ̀ kẹ́nikẹ́ni lè bí tí. ó ti sọ pé ìjà àbọ̀dá rà sínú gbogbo wa ọlọ́run dẹ̀ ọlọ́run ò ṣe wa. ta ló pè yín lájà nù ṣé mi lájà nù. bí ti àwa lájà yẹn okay ẹ má ro gbogbo yẹn. téèyàn bá ro gbogbo yẹn èèyàn ní èèyàn ní move on please let's help him ẹ jọ̀ọ́ torí ọlọ ẹ má bínú torí ọlọ everybody. gbogbo wa náà láti ṣẹra wa nínú ìrìn àjò yìí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. kò sẹ́ni tí ò ti ṣẹra yẹn. mo ti wọ level fifteen àkáǹtì tí mo ti wọ level fifteen ó ní kàn block ẹ. Ah, ọ̀rẹ́ máa bẹ̀rẹ̀ nìyẹn ah, à ń jẹ́ kúrú kó tọ́ ẹ tó ń gbọ́ ẹwọ́ ẹ̀ sáwo. ẹ má sọ ẹ má sọ tèmi bá ń ro nǹkan tèmi tèmi bá ń ro nǹkan tó ṣe fèmi ṣé ó yẹ kí n dá sọ̀rọ̀ ẹ̀ ni tí mo ní kó lọ bá mi kan ilé tó mú gbogbo nǹkan mi tó expose ẹ̀ sí gbogbo àgbáyé nǹkan tí mi ò sí. ẹ ẹ a sì máa sọ̀rọ̀ jàre mi àtẹ́ sì máa sọ̀rọ̀ tẹ̀wé aláì mú tẹ̀ máa bẹ sọ̀rọ̀ ń sìn. tó ṣe fún àbúrò tèmi àbúrò mi àyànfẹ́ tó pòsùn yẹn tó gbé gbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ gbé gbẹgbẹ orí àwọn àjẹ́ tó gbé sórí péjì àbúrò. <laughs> ó ti tó ó ti tó. òun náà ló ń sọ mo kàn ń wò pé tẹ́lẹ̀ ọba rẹ̀ náà ní dárí jìnnà àbúrò má bínú àyànfẹ́ àbúrò má bínú. ìtorí ẹ ọlọ́run ti ẹ̀ ṣe tí yìnyín ò sí ń bíbá yìí gbogbo ọ̀rọ̀ tá à ń tó yìí. èmi tí mo sọ̀rọ̀ yìí náà ló kù ọ̀rọ̀ tí mo fẹ́ sọ náà ó ní ṣe ó fara jọ gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ọ̀rọ̀ tí mo ní ó pọ̀ tí mo fẹ́ sọ ó fara jọ gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí but another one ní sáà torí àwọn nǹkan kan ṣẹlẹ̀ ní alẹ́ àná. ibo ni onílé wà ibo ni onílé wà báyìí ibo ni dadi onílé wà báyìí. ẹ jẹ́ kan sọ̀rọ̀ ẹ jẹ́ kan sọ̀rọ̀. ó yá sọ̀rọ̀. torí nǹkan kan ṣẹlẹ̀ ní alẹ́ àná mo kàn wá. ẹ jọ àwọn èèyàn sọ pé wọn ò rí ṣó yìí ẹ jọ ten people should share this show to àwọn kan pè mí láràn pé àwọn ò rí mi ń ta mo ní èmi tí mo ṣe show bí ẹni fẹ́ kú ẹ jọ torí pé ó jẹ́ new page náà ni ẹ lè fi fifty thousand followers kẹ́ fi wé four thousand followers, ó jura wọn lọ ó ti yẹyin àti more than fifty thousand followers, lórí péjì tí wọ́n bàjẹ́ yẹn bẹ́ẹ̀ léyìí only four thousand followers ni ẹ bá wa share, ẹ ẹ bá wa tap and share jọ nítorí Ọlọ́run. ẹgbẹ́ mi ok ma ok ma so ó yá mo ń gbé onílé bábà tí mo fẹ́ sọ̀kalẹ̀ mo fẹ́ fi sẹ́kùn àkáǹtì mi go òkè ẹ má gbìyànjú ẹ má gbìyànjú sáyé mi o mo fẹ́ fi sẹ́kùn all right. all right sir. jẹ́ uh, sá. mo ṣe sọ lọ sá. so mo wà nílé ni mo kàn déédéé rí invite mo wo orí àkáǹtì mo ṣáà rí pé ọ̀kan invite mi uh, ẹni yẹn jẹ́ very wicked. mi ah. ò rí lè mọ ẹni tó jẹ́ bọ̀ bọ̀ mo ṣáà ọ̀nà invitation yẹn mo lọ sí òkè. Okay so gbàtí máa débẹ̀ mo bá owó ní kókó náà wà nbẹ̀ mo bá Papariano níbẹ̀ so mm-hmm. she was like wípé àwọn ọ̀rọ̀ kan tó ń lọ lòun fẹ́ ká yanjú nǹkan kan which I really give it to her uh, but bọ́dà láti nǹkan tó rí lè ṣẹlẹ̀ ń bẹ̀ kọ́ ni mo fẹ́ sọ bí kò ṣe wípé lẹ́yìn tí mo kúrò lórí life lánàá tí mo jókòó tí mo ń rò sọ́tún tí mo ń rò sósì. So mo ní máa bá yín sọ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n wa gẹ́gẹ́ bí olórí ẹbí wa and thank you sir fún topic kan tẹ́ mú wá láàárọ̀ yìí nípa ẹni tẹ́ ń sọ̀rọ̀ nípa ẹ̀bí ń tín ṣẹ́rí bọ́dàlàtì mo fẹ́ bẹ̀ ní ẹ̀bẹ̀ kan sir mo dẹ̀ fẹ́ bẹ̀ gbogbo lé everybody gbogbo commenters gbogbo eh, panelists ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká face ibi tá à ń lọ ẹ jẹ́ ká fi gbogbo dragging àwọn tó bá sọ̀rọ̀ sí bàbá wọn sọ̀rọ̀ sí bàbá ẹ jẹ́ ká fi wọn lẹ̀ bàbá is my hero mi mọ̀ bóyá ẹ rántí nígbà tí mo sọ̀rọ̀ yẹn wípé I will be calling him my hero he is my hero for life Cherry, mo fẹ́ fi ọ̀rọ̀ yẹn ṣàpèjúwe nǹkan kan sà gbogbo wa là ń lọ sí Ìbàdàn Ìbàdàn is the justice tá a fẹ́ gbà ẹlòmíì bẹ̀rẹ̀ láti bẹ́gà ó lóun fẹ́ gba bẹ́gà ó gba smooth road adébàdàn ẹlòmíì ń gba smooth road yẹn lọ ó dé interchange ó yà ó lóun fẹ́ lọ gbọ̀nà Ìjẹ̀bú Òde wọ eh, Ìbàdàn ìbàdàn náà ló ṣe wá débẹ̀ ẹlòmíì gba ọ̀nà ifọ̀ tí ò tiẹ̀ dá rárá láti ẹ̀ lè gbọ́ nǹkan tó ń sọ ìbàdàn náà ló ń lọ á débẹ̀ gbogbo anybody tó bá ti ń jà fún justice for Mohbad leave them sir leave them ma let them handle it their own way let them handle it their own way ẹ get sir so so that to stop all torí mo gbọ́ àwọn ọ̀rọ̀ oríṣiríṣi in fact I felt pity pọ̀ owó ní kókó yesterday nígbà tí mo tún gbọ́ àwọn ọ̀rọ̀ ẹ̀ lórí platform mi gbogbo ọ̀rọ̀ tó sọ ń bìbà ní àná gbogbo ẹ̀ náà screen record ni wọ́n play náà ń ṣépè fún ọ̀tá wọn torí pé yẹn ò ń ṣe tiwọn ẹni tó bá ń ṣiṣẹ́ èpè tó máa ń ṣàdúrà fún iṣẹ́ owó a máa ṣépè fún ẹni tó bá dẹ̀ ń ṣiṣẹ́ àdúrà tó máa ń ṣépè fún iṣẹ́ owó a máa ṣàdúrà fún so ẹ jọ̀ọ́ let us fight this thing without dragging anybody àti madam Adéníkẹ́ o àti Papariano o àti aries o let us leave them to fight things their own way ọ̀nà bó ṣe mọ̀ làwọn ṣe ń tọ́ yẹn ọ̀nà báwa ṣe mọ̀ ẹ jẹ́ ká tọ́ bẹ́ẹ̀ so that is nǹkan tí mo kàn rí sọ nínú ọ̀rọ̀ yẹn. onílé hold on hold on onílé sórí wàhálì ọ̀rọ̀ tó sọ yìí ni mo ṣe máa avoid tí ẹ bá ní ta bá fẹ́ wà dàvátẹ̀ lórí pé ká máa bára wa jà mo máa ń wà very very careful gan-an wàhálì mò ń avoid Adéníkẹ́ nítorí pé tabaja is a long process nìjà ó a máa wà dàvátẹ̀ lórí justice tá à ń ṣe gangan ṣe justice tá à ń ṣe èmi dẹ̀ ti rí ọ̀nà látìgbà tá a ti yọ̀rọ̀ ọba kúrò ń bẹ̀ yẹn èmi ti ń rí ìmọ́lẹ̀ ó ti eyín mo ti wá ń rí ìmọ́lẹ̀ yẹn ìmọ́lẹ̀ yẹn ti ń tàn sí mi lójú pé okay this is how we can ẹ rí i pé kò sí action ta take tí ò work nígbà tí arífá náà máa dé arífó instead of kó táwọn èèyàn ń wò pé gbogbo nǹkan táwọn ẹlòmíín fẹ́ gbọ́ lánàá bíi pé kó sọ pé òun ṣe justice for Mohbad mọ́ ọmọ mi sọ pé òun tún continue ó náà tún bounce bank ó náà bounce back ni àbí yín so ó ti learn òun náà ti learn òun náà ti mọ ibi tó yẹ kóun dé ó ti mọ ibi tó yẹ kóun dé mo dẹ̀ láìkí tọ́píìkì tó tún gbé jáde lọ́rọ̀ justice for Mohbad lánàá again ibi tí mo ti máa mọ̀ pé yẹ wàá gbayì wàá gbayì ọmọ mi wàá gbayì wàá gbayì torí ẹ̀ mo ṣe gùnkè lánàá mo ṣe wò pé yes now you are talking bẹ́ẹ̀ mo expect pé kò sọ pé you are continue náà ni mi ò fẹ́ expect pé kò sọ pé o give up o ò lè give up o ti learn o ti learn àwọn ibi tó ti learn yẹn lò ní dé mọ́ so bóyá jẹ́ nìyẹn. Um, well Lati can I say something please um, Onílé brother Lati you guys have said so well but the thing one thing I want to need to understand is this some people cannot withstand some people bashing on Baba some people cannot withstand it fine we should face what we are doing accepted but how can you be bashing the man on what he didn't do or because he didn't dance to your tunes Doesn't really make any sense? Nobody is dragging anybody here. They should stop dragging that man. That is what we are saying. Because the moment they continue, everybody to. Sorry, um, concerning brother that is neighbor, Oju brother Latin Lanti, Atoju àwọn host kankan Lanti, no, go don't drag am, go don't open platform for am. But actually, ṣe ń tijú àwọn call la She ṣe ń wọ̀n pé ká fi It is better maybe someone should go and advise them to stop and the earlier the better before we come for them that is why mo ṣe send message lórí show àná ni mo ṣe send message sí Adéníkẹ́ ṣàdá nǹkan tí máa bá sọ ń kọ́nà náà ni mo bá sọ ń gbangba because bàbá yẹn òun lọ́mọ ẹ̀ ṣaláìsí kéèyàn díjú kéèyàn ṣe bí ẹni kú kéèyàn wẹ́n tó máa sunkún yàn kò lè jẹ́ kí ẹ̀ tún lè máa bá àṣẹ ẹ̀ pẹ̀lú pé ó ní trauma tó ń bá a pò ó spin ọmọ ẹ̀ ó sì ń rò lórí brain ẹ̀ gbogbo láìsí ọ̀rọ̀ tó wà tọmọ ẹ̀ sọ gbogbo promise tọmọ ẹ̀ sọ fún ipò òun máa ṣe ó sì ń spin ó ń dà lọ́pọlọ rú èyí tó wá ń bà ṣí ẹ̀ kó dànà án kó dànà án níbo ló ti ń ṣerú ẹ̀ kó dà ìtorí ẹ̀ tó bá já wa ló ṣẹlẹ̀ sí ń kọ́ ṣé àwa lè withstand nǹkan tí bàbá yẹn withstand some of us ò lè withstand yẹn ọmọ tó promise ẹ ní many things pé òun máa ṣe gbá òun adirú ó invest lórí ọmọ ó wá tásìkò tó fẹ́ jèrè ẹ̀ wọ́n paná ọmọ ẹ mọ́ lẹ́nu ẹ tún wá ń bàṣẹ ẹ mọ́ téèyàn bá sọ̀rọ̀ gan ọlọ́run gan ọlọ́run ò gọ̀ tó yẹn náà torí pé kò ṣe nǹkan tẹ́ ẹ fẹ́ tí ó bá ṣe lónìí ó lè ṣe lọ́la náà ẹ dẹ̀ ti sáré conclude ẹ ti sáré conclude o pé kẹ́ máa bá àṣẹ ẹ̀ ìyẹn lèmi ò lè support yìí o. mo gbọ́ nǹkan tẹ́ sọ dáadáa and well said àgbà onítàn lórílẹ̀ ọpọlọ yóò ní dọ́bà jẹ́ rí pé bí wọ́n ṣe stop sí ní drag ọba tẹ́ gbé jáde jẹ́ rí pé ń fún wa ní headline that means pé ẹ̀ ń tàn mọ́lẹ̀ sí àwọn nǹkan a lot bẹ́ ṣe sọ tàdé ń follow ẹ get bọ̀ èmi ò bá rọ̀ yín àgbàlagbà níyàn láàárín gbogbo wa láàárín gbogbo àwọn kan náà nù wọn ẹ get mi ò bá rọyìn bẹ́ẹ̀ ṣe sọ yìí how would they hear if nobody has gone to say something to them i will beg you if it is possible one on one àwọn tẹ́ ẹ bá mọ̀ pé ẹ lè pè pé ẹ kàn lè ah, bẹ́ẹ̀ ṣe ń dragi bàbá yìí ẹ jẹ́ ká ṣe sùúrù ẹ jẹ́ ká ṣe díẹ̀ ẹ get so that it will not be as if you didn't tell them ẹ get gẹ́gẹ́ bí nǹkan tí eh, Perry sọ. So, even mi me, me, lè stand bó ma ṣe ń bàṣì bàbá yẹn ó dẹ̀ pẹ̀lú nǹkan tó máa ń bí mi nú lẹ́ẹ̀mí but I just want to learn how to look away after nǹkan tí mo gbọ́ ní àná yẹn again after nǹkan tí mo gbọ́ lánàá yẹn I want to learn to look away pé kò ń ṣe gbogbo èébú náà nìyẹn máa ń dáhùn sí again but nǹkan tẹ̀ ó yé mi dáadáa but tẹ́ ẹ bá lè pè wọ́n one on one again Papariano eh, àbúrò ló jẹ́ sí yín. Adenike thank God neighbor yín ló jẹ́ bóyá nà yín dẹ̀ ni wọ́n ẹ get ok ẹ ti ní ọ̀dà kẹ́kẹ́ ilẹ̀ ti jọ wá. okay. onílé ẹsẹ gan ọlọjẹ kí àgbà yìí dalẹ̀ you understand. ní àtìgbà tí justice ti bẹ̀rẹ̀ èmi bí ẹnìkan mi ò rí pé lẹ́yìn pé bóyá tábà ń dámọ̀ràn ní àárín ara mi ò rò pé bóyá mo ní issue pẹ̀lú anybody rẹ̀ you understand and then sísọ̀rọ̀ mi lánàá dẹ̀ ni mi ò rò pé bóyá mo drag yan àbí mo ṣe pé lọ rẹpẹtẹ bákan àbí kankan àbí mo um, mo dúró lẹ́ni pé bóyá ẹnìkan mo ń bá wí bọ even though ti platform bọ̀dá àti ò bá gbà I don't care unless tí eris bá mú bi tí mo ti tọrọ owó lọ́wọ́ ẹ̀ tó mú jáde unless tí eris bá provide àwọn obìnrin tí mo toast lórí whatsapp uh, lórí. tó bá toast kí nìyẹn ní í ṣe pẹ̀lú àwọn àṣeyẹn ló pa Mohbad ni sórí gbogbo ìtẹ́rì sí sọ yàrá bó ni mo tóòsì mo tóòsì náà nìyẹn mo lè tóòsì anybody. ẹ má ti ilé ìṣẹ́ ló ń ṣépè lánàá ẹ wá ní èmi náà mo wá ní ṣépè fún un mi ò máa ṣe pè fún o kò sí anybody tó lè bá mi tó lè bá mi tó lè bẹ̀bẹ̀ fún mi máa ṣe pè fún máa lọ sórí platform any platform máa lọ sórí platform ẹ̀ máa lọ ṣe pè fún dírandiran ògbó ìṣe wa ẹ lọ́dà yìí pẹ́pẹ́ torí tó ń sọ torí àwọn àwọn èèyàn ẹ̀ tó wà mí báyìí lóje tó fẹ́ sọ̀rọ̀ kán lọ sọ fún un erisi tó lóun lò tá a sọ fún ẹ tó ní pé bẹ́ẹ̀ lórí tó ní pé kò sẹ́ni kankan àwa àwa mọ bí tá a ti lè mú ẹ ṣùgbọ́n báyẹn olówó jù mí lọ ni tèmi náà fi jù ẹ lọ kì í ṣe kékeré ìtí mo fi jọ ẹ lọ́nu ayé kì í ṣe kékeré ṣe understand mi ò fẹ́ fi ikú ọmọ ọlọ́mọ kí n fi bá tẹlómi jẹ ni àwọn èdè bá tèèyàn jẹ́ nílé wa ṣe understand bọ̀ tí wọ́n bá ní pé wọ́n fẹ́ máa pa ọmọ ẹlẹ́mọlẹ́kún ni mọ́ ṣe èso ọlọ́mọ fún ní lẹ́sàn ẹ̀ bọ̀ ìjọ tí n bá tún gbọ́ tó bá tún dákọ̀ ọmọ mi tó dákọ̀ ọmọ mi gbogbo tọ́lọ̀ ń jogún fẹ̀ máa ní kọ́lọ̀ ń gbà lọ́wọ́ ẹ̀ I swear to God my mo fi gbólé ayé mi mo fi búra mi ẹ sàfà mi ẹ sàfà o mi ẹ sì àfà o à ń fọmọlúwàbí ṣe gbogbo tá Calm down, owó ni kókó má bínú tán. I'm sorry, we have our uh, issue Please, um, Ish, can please unmute your mic? Thank you so much. Um, good morning. Hey, sir, sir. how are you? Fine, sir. Um, everybody, uh, to everybody, good morning um, to all the panelists and um, all the moderators and all the commenters. Um, thank you so much for all that you do. And um, before I actually go into the topic, let me quickly uh, appreciate um, B um, for this platform. Uh, a big thank you to you, sir. And um, just like he said, please let's follow the, the page. Um, just like um, Lady Perry said, um, nobody, I mean, absolutely no one. At least if I don't know anybody, I know of one particular person, Barrister Olaide. There is nowhere you sit down to talk negative about Baba that is that he is just going to look at you and just say, no, it's not going to, that he's not going to say anything. The, the, the one person that needs to be protected at all costs in this justice for Mubad is Baba Mubad. I mean, at all cost, whatever capacity that we can, you know, give, we need to, to do it. So we will not stand to watch anybody uh, talk negative or talk bad about um, Baba Mubad. We are not going to do that. Uh, um, sorry, ẹni tí wọn bá kọ́ nílé ìta ni wọ́n máa ti kọ́ wa tó ṣe bí òwe níwájú àgbàlagbà ṣe. there, was a time when a rumor came out that, I mean, it's long ago. There was a rumor that Baba was under attack. This thing, everybody was fidgeting, everybody was scared. There was a time when they said they they were invited Baba to the police station. Everybody was disturbed. Everybody was scared. so now why should somebody sit down somewhere and be talking negative about Baba if you don't have a content? máa sọ̀rọ̀ nípa lábíobíó it doesn't matter when the when the content for justice for Mohbad come talk about it but you will not put the name of Baba Mohbad in your mouth to abuse the man it's not going to work people will not sit down and look at you because um, just like we know Baba no lose ọmọ I used to have a brother I used to have a brother who died like you know couple of over 25 years ago So we will not sit down and watch Baba Mubad, you know, being bashed by uh, people. So that is that about that. Um, yes, sir. Mo wá give updates nípa owó tí uh, a platform. So the total money tó one that generate last Saturday yẹn is 7.5 million naira láti generate láti the láti bẹ̀rẹ̀. It will interest um, everybody to also know that uh, the last time we started, the challenge that um, Lady Anofe she, that she brought up, um, over 3.2 million naira was added to the account from um, here, the, the challenge that Big Yanyanfe, you know, she challenged us that she wanted to raise 3 million naira. So since that day before yesterday, till yesterday, we've been able to add 3.2 million naira. So the total money that we generated since the total money that has been generated into the Access Bank account since 21st of this month to 23rd, which is actually yesterday. If I, I um, let me check the number. Sorry. Uh, yes, to 23rd is 7.5 million naira. 7.5 million naira has been generated.